ìfihàn orí ogún. mo wá rí áńgẹ́lì kan tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá ó mú kọ́kọ́rọ́ kànga tí ó jìn púpọ̀ náà lọ́wọ́ àti ẹ̀wọ̀n gígùn ó bá ki ẹranko ìwèlè náà mọ́lẹ̀ ejò àtijọ́ náà ti ṣe èṣù tàbí sátánì ó fi ẹ̀wọ̀n dè é fún ẹgbẹ̀rún ọdún ó bá jù ú sínú kànga tí ó jìn púpọ̀ náà ó pa ìdérí rẹ̀ dé mọ́ ọ lórí ó bá fi ìdìdì dì kí ó má bàa tan àwọn ènìyàn jẹ mọ́ títí ẹgbẹ̀rún ọdún yóò fi parí lẹ́yìn náà a ó dá a sílẹ̀ fún ìgbà díẹ̀ lẹ́yìn náà mo rí àwọn ìtẹ́ kan tí ènìyàn jókòó lórí wọn a fún àwọn ènìyàn wọ̀nyí láṣẹ láti ṣe ìdájọ́ àwọn ni ọkàn àwọn tí wọ́n ti bẹ́ lórí nítorí ẹ̀rí tí wọ́n jẹ́ nípa Jésù àti nítorí ọ̀rọ̀ Ọlọ́run àwọn ni wọn kò júbà ẹranko náà tàbí ère rẹ̀ wọn kò sì gba àmì rẹ̀ síwájú wọn tàbí sí ọwọ́ wọn wọ́n tún wà láàyè wọ́n sì jọba pẹ̀lú Kristi fún ẹgbẹ̀rún ọdún. àwọn òkú yòókù kò jí dìde títí òpin ẹgbẹ̀rún ọdún èyí ni àjíǹde kìíní àwọn ènìyàn Ọlọ́run tí ó bá ní ìpín nínú àjíǹde kìíní ṣe oríire ikú kejì kò ní ní àṣẹ lórí wọn wọ́n jẹ́ àlùfáà Ọlọ́run àti ti Kristi wọ́n sì jọba pẹ̀lú rẹ̀ fún ẹgbẹ̀rún ọdún. nígbà tí ẹgbẹ̀rún ọdún bá parí a ó tú Sátánì sílẹ̀ nínú ẹ̀wọ̀n tí ó ti wà yóò wá tún jáde lọ láti máa ta àwọn ènìyàn jẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ ayé yóò kó gbogbo ènìyàn Gógù àti Mágógù jọ láti jagun wọn ó pọ̀ bí iyan ní etí òkun wọ́n gba gbogbo ìbú ilẹ̀ ayé wọ́n wá yí àwọn ènìyàn Ọlọ́run ká àti ìlú tí Ọlọ́run fẹ́ràn ni iná bá sọ̀kalẹ̀ láti ọ̀run ó bá jó wọn run pátápátá a bá ju èṣù tí ó tàn wọ́n jẹ sínú adágún iná tí a fi imí ọjọ́ dá níbi tí ẹranko náà àti wòlíì èké náà wà tí wọn yóò máa joró tọ̀sán tòru láé àti láéláé. mo wá rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀ ayé àti ọ̀run sá lọ fún un a kò rí àyè fún wọn mọ́ mo rí òkú àwọn ọlọ́lá àti ti àwọn mẹ̀kúnnù tí wọ́n dúró níwájú ìtẹ́ náà àwọn ìwé àkọsílẹ̀ wà ní ṣíṣí ìwé mìíràn tún wà ní ṣíṣí tí orúkọ àwọn alààyè wà nínú rẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ṣe ìdájọ́ àwọn òkú gẹ́gẹ́ bí iṣẹ́ wọn tí ó wà nínú àwọn ìwé àkọsílẹ̀ gbogbo àwọn tí wọ́n kú sínú òkun tó jáde sókè gbogbo òkú tí ó wà níkàáwọ́ ikú àti àwọn tí wọ́n wà ní ipò òkú ni wọ́n tó jáde àwa ṣe ìdájọ́ ẹnìkọ̀ọ̀kan wọn gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ni a bá ju ikú àti ipò òkú sínú adágún iná adágún iná yìí ni ikú kejì ẹnikẹ́ni tí kò bá sí orúkọ rẹ̀ nínú ìwé ìyè a ó sọ ọ́ sínú adágún iná.